dáadáa ló ń jẹ́ bẹ́ẹ̀. ibi orí lórí mọ yé o nǹkan bẹ tó ń bẹ. nílé ọṣẹ yìí o. àì nǹkan bẹ tó ń bẹ tó ń bẹ. sórí ẹ nílé ayé òwò. nílé ayé òwò. sórí rẹ nílé ayé òwò. nílé ayé òwò. ayé ayé múráyé musa ta ló fẹ́ bùnmi sọ láṣọ jẹ́ kí n já lọ oúnjẹ insist kó fẹ́ lọ náà. babe stop all this na Close ló dé na kí ló ṣẹlẹ̀ ṣé o fẹ́ arọ ló fẹ́ ni ṣé arọ ló fẹ́ ni ẹ. Eh? kí ló ń ṣe ẹ náà wá kẹ́ máa yọ fòrò máa yọ fòrò for what. ṣé bá ti sẹ́ẹ̀tù kìíní inú ilé ń pè mò ń lọ pàtì kí ló yẹ tó tún ní mi lára ń bì báyìí náà. dé tóun èmi ní kò má lọ ó dẹ̀ insist pé fẹ́ lọ náà. ẹ mo máa lọ ọmọ ọdún mélòó ni mi tó ní kí n má kí n má lè náà wò mí. ó ah, jẹ́ ní kí n má enjoy ara mi kí n má kí n má lọ pàtì kí n má lọ ibi tó ń wù mí. ọgbẹ́ni jẹ́ ń sílé. dé tó what kind of stupid enjoyment ni gómìnà máa jáde kó máa yọ fòròfòrò nígbà tí kò ń ṣàfiṣe fún ẹ ẹni pati ọ̀làlejò ìyàwó lèmi ní ẹ̀ náà ó lè má ṣe gbogbo èyí babe ọmọ kan tó ṣẹlẹ̀ mo ò bẹ dispute pé mo jẹ́ ìyàwó ilé ẹ̀ sórí tó bá yín pé mo wá lọ party mo lọ club mo lọ anywhere yín ò ní pé mo lọ ń ṣèrànù náà me am for you for life we live here and together ní inú marriage yìí àjọ máa wà títí pẹ́pẹ́pẹ́ èèyàn kọ́kọ́ òun lè gorí mi mọ́ bó kọ jẹ́ fún mi time jẹ́ ńsílẹ̀ wọ́n fún ara ẹ lọ enjoy ara ẹ kò má jẹ́ kí èèyàn kan lóyún fún ẹ o ṣó ti gbọ́. dé tóun dé tóun. Ah, Ṣáfi ṣí ẹ ni. Do not touch me please. Dẹ́tọ̀ ṣe ń lọ no? Babe. Welcome. Lord. Mas welcome. O dia não. dáríjì mi ó mọ̀ pé obìnrin ni mí obìnrin ò jẹ́ lè má ṣèṣe obìnrin. iṣẹ́ obìnrin burúkú ni wọ́n ń ṣe ṣé wọ́n nìkan lóbìnrin ni náà mo ń béèrè lọ́wọ́ ẹ̀ ní náà ṣé wọ́n nìkan lóbìnrin ni irú obìnrin wo ni tiẹ̀ gan obìnrin tọkọ ẹ̀ máa bá sọ̀rọ̀ tí ò ní gbọ́ ọlọ́run tóbi gan ni o kárí gbogbo nǹkan tó ń ṣe ni mo ti rí láti rẹ̀ ó pọ́sibù ká má débi tá a dé yìí uh-uh. ẹ ó pọ́sibù ká má débi rárá. stop náà wọ́n bẹ́ẹ̀ ni náà. tí ẹ̀rú bí tá a ti ń bá má fọwọ́ kọ̀ mí sẹ́ẹ̀ sọ nǹkan tó bá fẹ́ sọ obìnrin ló má ti ṣe obìnrin wọn ni kọ́ lóbìnrin ni. ìjọ ń dúró ọlọ́run yẹn má bínú sí i. kí n má bínú. ok ó mọ nǹkan tó ṣẹlẹ̀ sórí mo promise ẹ láti ìsinyìí lọ báyìí tó bá ti bá mi sọ tí ìbá ti gbọ́ báyìí nǹkan tó bá ti rún ẹ ni kò ṣe fún mi. tó bá ń wẹ̀ mí kí mi ṣe fún ẹ. no nǹkan tó bá ń wẹ̀ ni kò ṣe fúnra ẹ ó bá má gbọ́ orí ara ẹ ló gbọ́ fún. ìjàkùmọ̀ kì í rìn di ọ̀sán ẹni abíire kì í rìn irú táwọn Yorùbá máa ń sọ yẹn ṣé o pé Yorùbá gbọ́ ọkàn déédéé sọ̀rọ̀ ni ó pé yorùbá sọ̀rọ̀ wọn ò ní fi làákàì sí nǹkan tó fẹ́ sọ ṣá ìjàkùmọ̀ tó bá lọ rìn lọ́sàn nǹkan máa ṣe ó túmọ̀ sí pé táwọn náà bá rìn lóru nǹkan burúkú máa ṣe wá ṣọ́ọ̀bù ṣe ni fún ẹni táyé ń ṣe ẹni. jọ ń torí Ọlọ́run. ẹ ìwọ ló mọ o ìwọ ló ní problem yẹn o. jọ ń torí Ọlọ́run and then one more thing ó mọ̀ pé lálẹ́ àná yẹn fún mi fọ́ screen ẹ̀rí ẹ̀ ti bàjẹ́ um, ó jẹ́ bá mi get me babe. Ah àdúrà tí mo get fún ẹ ò lónìí ọwọ́ ọwọ́ òkè mi ò rí bó ṣe pọ̀ tó ọ̀rọ̀ àdúrà fóònù tó wà bẹ̀ ọ̀ṣẹ́ mu kọ́ mà mo ti rà fún ẹ ò lónìí ọ̀dẹ̀ ni ẹ kémi ra fóònù fún ẹ fóònù tó fọ́n mi tó ti ń rìn rẹ̀gbẹ̀rẹ̀gbẹ̀ kiri mi lè ṣe yẹ fóònù yẹn mo kó bàjẹ́ jù báyìí lọ mi ní dá sí o ah. sórí tí máa ráyè jáde anytime tí máa jáde máa ra tọ́nà sọ́bẹ̀ kan fún ẹ àwọn oníná lórí yẹn wàá máa lò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó bá dẹ̀ ti lò wàhálà tiẹ̀ nìyẹn. firstly queen. Eh? ok ó yà jọ nítorí ó yà má. má bẹ̀ mí mọ́ sẹ́ ẹ̀ àní mo ti gbọ́ ọ̀bẹ lẹ́dàá ẹ̀ èmi ṣáà bẹ̀ sọ tó bá wù ẹ̀ kó bá gbọ́. orúmọ́júmọ́ iná pa benson ìyàwó àti dráìvà ẹ̀ lóòru ló ṣẹlẹ̀ o orúmọ́júmọ́ tíwọ náà jáde ni o eh. wọn tó bá ti lọ para ẹ̀ ìwọ ló mọ̀ o wàhálà tiẹ̀ ni o èmi ò tiẹ̀ ní kúkú kan. ọwọ́ wa sọ ń sìn ẹ ẹ tó bá bá wa rẹ ni tó pa bẹ́ńsì wọn máa fún ní twenty million ṣé twenty million máa jẹ́ àwọn tó pa ṣé twenty million lè jí ó lè dá èmi padà. twenty kilo pé yẹn náà twenty million ah babe ohun ọkọ tó ṣẹlẹ̀ ah mo lè ohun ọkọ tó ṣẹlẹ̀ mo mọ àwọn tó pa mr benson. mo ti dáhùn mo ti padà tọwọ́ èrè báyìí mo ti dáhùn ọ̀hún ayé mi ò yúrò òbí wo mo fẹ́ mi máa dáhùn láyé mi. Ah, eh, kí ni mo ti sọ tó pọ̀ jù. <laughs> ìwọ ṣé wọn kò ṣẹ mí gan. Hmm. ẹ kílẹ̀ tó fi mí lè sí pàtì lọ́njọ́ yẹn. ó dàbí pé torí fóònù mi tó kú yẹn ó dé ah ó dùn mí ká ní fóònù mi ò kú ni màá yá ẹ̀ báyìí ni màá wá gbé sí black and white màá save ẹ̀ tó bá mọ bó ṣe ń ṣe màá lè lò fún throwback lọ́jọ́ mi màá gbé sí tbt tó bá mọ bó ṣe ń ṣe ní ọjọ́ yẹn. tó bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀. tí bá sọ pé jẹ́ àmà lọlé báyìí i'm um, still enjoying this guy jẹ́ àmà lọlé. I still want to have some more fun. Mo kú kan ṣe rádaràda. Kò sí question tí mo béèrè báyìí wà ránṣà fún. Mo yọra fiẹ́lẹ̀ kó dàbí pé fàájì yẹn wà lára ẹ̀. Ó lè mọ pé létí ò jìnnà síbẹ̀. Ilé tẹ̀mí jìnnà ni mo ṣe wọ pé kèmi ọ̀rá máa lọ́n tèmi. <laughs> Má bínú. Sis, tẹ bá mọ nǹkan tó ṣẹlẹ̀ sí bèbí ìlọ́jọ́ tẹ̀ ń sọ yẹn. Ó padà fẹsẹ̀ mú délé láti patí yẹn. Mi ò ríru Ọlọ́run rí. Kí ló ṣẹlẹ̀? Wọ́n mọ o join tẹ̀fí mi sílẹ̀ nípa sílẹ̀ kò sí mọ́tò kankan shit Kilo ló ṣẹlẹ̀ ìgbà tí mo délé mo charge fún mi wá dẹ̀ pè mí má dẹ̀ mú kí mọ́tò mi má dẹ̀ máa bọ̀ ká ló ti mọ ní wa ti pè mí náà. kí mo so? mo ni kini ló dé tẹ èpè ọ̀rẹ́ yín kan wá gbé yín ó máa wà mo ni dúró ti ya wèrè èwo ni yọ so lóòótọ́ to expect pé kí n wá gbé lóòótọ́ ṣòro pé mo mí ní nǹkan tí mò ni mi mi ni ẹ̀ á motivate ara wa ní jẹ́ ń já èsì ah. tó bá gbọ́ ká ló ti mọ̀ ni wà á ti pè mí sẹ̀ tó fi lọ jalè irọ́ ni o wọ́n motivate ẹ ni o tó bá gbọ́ ká ní ti mọ̀ ẹyin bá má ti ṣẹ́yún yẹn màá bẹ́ẹ̀ tọ́mọ yẹn irọ́ ni o wọ́n motivate ẹ ni o àbí tó bá sọ pé ọlọ́run gbọ́ màá ṣe ìyá màá ṣe bàbá fún ẹ irọ́ ni o next time wà ní motivational speaker avoid me mi mi ni láyé màá wá padà wá gbé ẹ tó rò wọn sí yóò àdùn. ó ní ọlọ́mọjà àjọjẹ ọ̀tá ọ̀rẹ́ ló kọ̀ tí ó dáná yìí sápá ti fẹ́ ba ayé mi jẹ́ iṣẹ́ ọlọ́dẹ tá à ń ṣe ló là ń gbà lórí ẹ̀. ẹ máa wúwo dí àkáfi ṣe fàájì ara wa ni bẹ́ẹ̀ á gbọ́ ìròyìn tó ń lọ ẹ á gbọ́ ohun tó ń lọ lù. ẹ kú dédé ìwòye o ẹ kú dédé orúkọ tèmi. Mr. Benson ìyàwó rẹ̀ àti dírẹ́fà rẹ̀ ní òru ìjẹta àwọn ọlọ́pàá dẹ̀ ti ń ṣe ìwádìí lórí ọ̀rọ̀ náà àwọn ọlọ́pàá tún fi yé wa wípé tí a bá rí ẹni tí ó mọ àmọ̀kùnṣèkà náà tí ó dẹ̀ fà á lé ìjọba lọ́wọ́ wọ́n fún ní ogún mílíọ̀nù èyí tí ń ṣe twenty million alẹ́ ìjẹta. orúkọ mi ò ní yí padà jáde ah, ah, ẹgbẹ́ wọlé bàbá tó dé. tamọ́nù tamọ́nù tamọ́nù tarinu wo tamọ́nù tamọ́nù ta lórí inú ọmọ ènìyàn o. gbogbo wa la ń gbà dàkún bólẹ̀ gbogbo wa la ń gbà sọnù délẹ̀ o. o mọ ènìyàn bóore jò ò bá dákun fẹjọ lẹ̀ kó kárí gò ènìyàn la pè é. mo sọ náà àwọn olówó àdúgbò wa yìí Eh, nǹkan kan wà lára Mr. Ohunlabi ọ̀hún òun ni yóò jẹ kó má dá kéèyàn máa fojú dé èèyàn o ajé èèyàn rí ò wọ́pọ̀ twenty million naira ìyẹn mílíọ̀nù lọ́nà ogún mo padà soríire eh, láńlọ́ọ̀dù eh, ẹni mi ò tí ì lówó olé sọ ó wù ó lé èmi ni máa ra eléyìí padà àgọ́ ọlọ́pàá yá ọ̀nà ẹ̀ tó bá mọ̀ pé nípa ikú ọ̀nọ́rẹ́bù yẹn ó dẹ̀ mọ̀ pé Mr. Owólabí ni kí mo tẹ̀fẹ́ lọ ṣe ń lé ọjọ́ abẹ́rẹ́ bí ọjọ́ náà ló wọlé àgọ́lọ́pàá yá. jẹ́ kí n lẹ̀ lóye kan ṣé o mọ̀ pé tí ọkùnrin tíyàwó ẹ̀ bá bímọ lémi tó bá ní ìyàwó yìí bímọ o wọn máa kí kú ewu ọmọ kò mọ̀rọ̀ ọmọ tán fún o bọ́mọ kọ́ ní o bọ́mọ àlè ní o kò yé o ṣùgbọ́n obìnrin tó bá ń kíkú ẹ̀wọ̀ ọmọ inú àmọ́ àdùn nítorí mọ̀ pé òun lòún fi inú báyìí tóun fi bí ọmọ èmi ni mo bí ẹ o kì í ṣe pé wọ́n pààrọ̀ ẹ lọ hospital mọ́ mi lọ́wọ́ o. ta ló ń bá yín agéhùn. o ò bá mi agéhùn tó tọ́ o ò bá mi agéhùn tó tọ́ ọkọ ẹ ló sọ́dọ̀ mi ó fi ẹjọ́ ẹ sùn. kí sọ wípé wọ́n ló sọ pé omi ni tó pa á chief benson ìyẹn fọlá bẹ́ẹ̀ ni ó lọ sọ bẹ́ẹ̀ fóun. kò parọ́ náà. yes kò parọ́ wọ́n sì kò pa irọ́ ìṣojú mi báyìí lọ́ ṣe pa mr benson ìyàrá. ní sùúrù ní sùúrù. ẹ̀mí tó wà involved. Oh. Oh twenty million. ṣé gbogbo nǹkan tójú báyìí lẹ́nu máa ń sọ ni níbo ni wọ́n ti rírò yẹn. ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ pé mo ò fẹ́ sọ̀rọ̀ tẹ́lẹ̀. mo gbà tí mo jẹ gbọ́ pé twenty million ló wà lórí ẹ̀ ah, ah, fẹ́ẹ́ tí mo jẹ mẹ́rin tó pa wọ́n. tí bá kọ̀ ọ̀rọ̀ ojú kankan ní ẹ gba five million ẹ kọ́kọ́ máa fi ṣe fàájì ṣé inú tiyín náà ní dùn ni. ọlọ́run ti gbọ́ ya ah, kúnlẹ̀ kúnlẹ̀ kúnlẹ̀ ìwọ kúnlẹ̀ kúnlẹ̀ síwájú mi nbí kúnlẹ̀ kúnlẹ̀ ìwọ kan kúnlẹ̀ kúnlẹ̀ kúnlẹ̀ kúnlẹ̀ ayérayé ọlọ́run yanu ah, ah. gbogbo ẹ̀ṣẹ̀ tí mo bá ṣẹ̀ lórí ọmọ bàbá mo bèé dáríjì mi. wo ìwọ wà á pẹ́ bíbí ọ̀rọ̀ ṣèwọ́ ò fẹ́ jẹ́wọ́ ni wà pẹ́ ṣé kí n parọ́ mọ́ra mi ni. kí lẹ fẹ́ kí n tún sọ ebi mo lọ dìrí bá alẹ́ náà ẹ̀ka mi náà lọ́wọ́ lọ́wọ́ yẹn kún mi. Ah. wo okay ló máa pẹ́ bí ló máa ń lò bàgbà dàgbà. Ah, ẹ jèrè ọ̀gá ọlọ́gà ẹ bá kó. owó kí ni o. Ah, ṣé bẹ́ẹ̀ náà lẹ fi sínú pépà àti inú rédíò pé ẹ̀wọ́ èèyàn tó pa bàbá olówó ìyàwó àti dráìvà <laughs> ẹ bá kó èmi tẹ́ ń yìí ọlọ́dẹ ni mí èmi mọ ẹni tó pa bàbá olówó yẹn àti dráìvà àti ìyàwó iṣẹ́ ọlọ́dẹ tí mo ń ṣe ìmójogún ẹ̀ lọ́wọ́ bàbá tó bí mi lọ́mọ ni ẹ mi ò gbọ́dọ̀ rí nǹkan báyìí kí n sọ pé mi ò rí mọ́. ààyò yìí la fẹ́ nàìjíríà ìwọ lọ́sọ̀ tí kì í wọ̀. mo padà sórí rẹ̀ ká ló gbowó. ẹ bá mi sọ pé mo kú kí lè tẹ̀lé sọ̀rọ̀ sókè. a ní o fún mi láì fi káàdì. láì fi káàdì mi mo fẹ́ gbọ́ nǹkan kan lẹ́nu níbẹ̀ yẹn mọ́ ẹ fún yín ojúmọ́ yín kiri náà ẹ fún yín ẹ̀ka. láti wọ ọkọ ẹsẹ pẹ̀lú bàbá. ẹ bójú búrẹ́dì ẹ ti máa fi bu ọkọ mi lẹ́sẹ̀ ẹ dáhùn jàre ẹ fún mi àyíká mi lẹ́yìn ọ̀dà mi bá tèmi lọ. family house yìí mi tẹ́lẹ̀ rẹ̀ náà. mr gbogbo nǹkan tí ẹ kà sí mẹ́yẹn not enough evidence ta fi lè sọ pé ẹni tí ẹ rí ló ṣẹ̀ṣẹ̀ yẹn náà. Ah, Uh, yes, <laughs> ah. that's certainly no. Police people are not fools. Ah. We must know why we are arresting whoever we are arresting. Okay? That's it. Thank you. Ọ̀gá <clears throat> DPO. Yes. Mo mọ̀ pé ẹ fẹ́ sọ nǹkan tẹ́ ẹ wá sọ yìí. <laughs> Ṣé rí iṣẹ́ ọlọ́dẹ yìí? Mo jogún ẹ̀ lọ́wọ́ bàbá tó bí mi lọ́mọ ni. Àwọn ò kí ń rí nǹkan ká sọ páàrí. Mo mọ̀ pé máa yí gangan ló pa bàbá olówó tẹ̀ ń wáyìí nígbà tó wá mo wá dún tẹ́lẹ̀ mo wá bí falẹ̀ torí mi tẹ́ ń wò yìí ah, ìbílẹ̀ pọ́nbélé ni mí <laughs> tí nǹkan bá rú wa lójú àtún bí ilẹ̀ léèrè ah, ifá ń parọ́ rúmọlẹ̀ ò kì í ṣèké mo bá bí ifá mo bí ifá léèrè bá ó tún sọ fún mi pé ah, mr owólabí gangan ni <laughs> ó dá mi lójú ni ọ̀gá ọlọ́pàá. ọ̀gá ẹ ṣe eh, lọ law is an ass eh. law ò mọ ogun lọ́hùn more ifá okay so uh, you will excuse us please make an arrangement for the arrest of that man tó bá jẹ́ we'll get to know. Okay. Yes, sir. Thank you. ó dá mi lójú ni ẹ pè mí pé kí n wá gbowó mi dọ́dọ̀ wa kẹ̀lẹ́ ṣàlàyé nǹkan kọ́kẹ́ máa bọ̀ nílé. ẹ̀yin lè bá ṣàlàyé fún mi tó ṣẹlẹ̀ gangan. sèkúbà ẹ̀wọ́ kò sí wàhálà. irọ́ sẹ́ẹ̀. ẹ̀dẹ̀ yóò sí problem. kò sí wàhálà. ok. ẹ fọkàn balẹ̀. ẹ jẹ́ kí n mú kankan. irọ́ ẹ máa dé padà sí ìsílẹ̀ yín kò sí wàhálà ọkàn. sa máa wọ mọ́tò mi. bẹ́ẹ̀ ni sà. ẹ wọlé sà. ẹ wọlé sà. ẹ ní sùúrù o tamọ̀nù tamọ̀nù tamọ̀nù tarinuwo tamọ̀nù tamọ̀nù ta lórí inú ọmọ ènìyàn o tamọ̀nù tamọ̀nù tamọ̀nù ṣẹ̀rí ẹni tó bá rí ìròyìn tó rí bẹ́ẹ̀ ṣe rí dájúdájú tó wá tún mú yín tó bẹ̀rẹ̀ sí ní náà yìí a jẹ́ pé orí onítọ̀hún ti dàrú nítorí bí mo ṣe ń wò yìí èèyàn dáadáa ni rí àwọn aráàlú wọ́n máa ń ṣe àṣìṣe lọ́pọ̀lọpọ̀ gbà wọ́n á sọ pé ọlọ́pàá kì í ṣe ọ̀rẹ́ aráàlú ẹ máa wo ọ̀rẹ́ aráàlú lájẹ́ o lè tẹ̀mí mọ̀ tó lè dà mí lójú ẹ̀yin ẹ̀ wò ó sì irú ibẹ̀ ṣe wáyé ọ̀rẹ́ mi lè ti jẹ́ ẹ̀yin lè máa mú o ṣe rí yàtọ̀ sí pé nǹkan kan gbé yín débi báyìí ọlọ́run fẹ́ jẹ́ kémi àti yín pàdé hmm. ló ti jẹ́ kẹ́ ẹ wá síbí yìí ṣe rí báyìí tí mo ra yín sìn tẹ bá máa fi kúrò níbí báyìí máa gba nọ́mbà yín tí bá gba nọ́mbà yín mo lè ní ìdìrànlọ́wọ́ yín máa pè yín ẹ̀yin náà lè rí ìdìrànlọ́wọ́ mi ẹ máa pè mí. a kì í gbádùn ara wa gan. lójú wa nìyẹn kẹ́dẹ̀ máa wo ntí ẹ̀ tún wá mọ̀ láṣìírí kò yẹ kí n sọ̀rọ̀ yín fún yín àmọ́ nítorí pé ẹ ti jọ́rẹ̀ mi màá sọ fún yín dé ṣe mọ̀ pé dèbí wa wọ́n fẹ́ràn owó hmm? wọ́n fẹ́ràn owó ẹ irúfẹ́ ìṣèwà yín sí ẹ̀yẹ kan lọ́ọ́ ṣètò owó kéré ju bíi five million irú dèbí yẹn àpọ̀ fún two million naira wọ́n sọ pé ọ̀gá ẹ wọ́n gba two million. irú àwọn tó kọ́ àwọn tàjọ ń ṣiṣẹ́ tàjọ ìjọ ṣiṣẹ́ ara wa màá fáwọn náà lówó. ṣètò lọ́sàn èyí tó kọ̀ ń fẹ́ ló kọ̀ ń fẹ́ nu ẹ̀jìyà olóṣì wíri ní ó ní ìdòwò nìyí ó ní ìdòwò ló ṣe wá rú bí ewúrò yẹn tí má kàn ti fún un lówó tàbí fún tí èyìnbó sí ó dákẹ́ ẹnu ẹnìyẹn mm-hmm. èmi náà kẹ́kẹ́ tó kù ṣó ti yẹ yín ẹ̀kọ́ sọ fún mi kí ni ó fà á tẹ̀ fi bá yín tẹ̀ pa. èmi ṣe bẹ́ẹ̀ lọ́rẹ́ ni wá ni. ọ̀rẹ́ ni wá. pààyàn mi ò pààyàn rí láyé mi o. ṣé eré tí eré wa ṣe ọ̀tá ni wá. ṣé bẹ́ẹ̀ lọ́rẹ́ mi lẹ jẹ́. ọ̀rẹ́ ni wá. ẹ ti ń jẹ́ kóró mu mi láti inú báyìí. ẹ má jẹ́ kóró mu mi ẹ̀yin kò lè pa. mi ò lè pa adìyẹ sà adìyẹ mo sọ fún yín lọ bẹ́ẹ̀ rí mi wá mi lè pa adìyẹ kí n tó lè jẹ adìyẹ wọn ò bá mi pa ni ẹ lè pẹ́ di yé. Ah, wàhálà ẹ̀sùn ẹni tẹ̀yìn irun tó lọ pa. Ah, ọlọ́pàá mi ò rán èèyàn kan lọ pa àyàn kankan ìsànú mi torí ọlọ́rẹ́ mi rògbòn àdúrún mọ̀ wọn ò ní kó bá yẹn ní kó bá yẹn jọ torí ọlọ́run ẹjọ́ ẹjọ́. sẹ́yìn náà ti rí báyìí sẹ́yìn ti rí báyìí sẹ́yìn ah. náà ti rí báyìí ilẹ̀ máa ń fà tó jẹ́ pé tí ó jẹ́ ọ̀rẹ́ èèyàn ó máa padà yíjú padà ó máa dọ̀tá èèyàn ṣùgbọ́n ti rí báyìí ilẹ̀ máa ń lọ́hùn bí mo ṣe ń rí i pé ẹ sọ mò ń yànnà náà rọ̀ mo mú yín bí ọ̀rẹ́ ah. n tí ò yẹ kẹ́ ẹ mọ̀ láṣìírí mo sọ fún yín ah. kí ni mo tún fẹ́ ṣe jù yẹn lọ. ẹ jọ torí ọlọ èmi kọ́ ẹ̀yin kọ́ èmi kọ́ èmi kọ́. ẹ jọ ibo lẹ ń lọ láago kan òru níbi tí wọ́n pààyàn sí tí wọ́n rí yín tẹ́ kọjá ibo lẹ yín lọ. Eh, mo lọ ṣọ́ọ̀ṣì mo lọ rí pásítọ̀ mi ni o wọ́n ní mo ní àdúrà lálẹ́ o oh ẹ ládùúrà pẹ̀lú pásítọ̀ yín. bẹ́ẹ̀ni lè lọ ṣe lẹ́fún prayer bẹ́ẹ̀ni òru bẹ́ẹ̀ni good ẹ ṣe bí ẹni mọ́tò tó pọ̀ tẹ̀ ń gbé kiri ẹ kí ló dé tí òwò yín kẹ gbé mọ́tò lọ́jọ́ ìtẹ́ fífẹsẹ̀ rìn kọjá níbi tí wọ́n pààyàn sí gángan. ọ̀gá ọlọ́pàá bẹ́ẹ̀ làábì ni pásítọ̀ mi ló sọ fún mi ó ní ọlọ́run ní kí n fẹsẹ̀ rìn fóun kí n má wọ rárá kí n fi ẹsẹ̀ rìn ọlọ́run yín sọ fún yín pé kẹ́ ẹ fẹsẹ̀ rìn fóun. ẹ pásítọ̀ ló sọ bẹ́ẹ̀ pé ọlọ́run ní kí n fẹsẹ̀ rìn kí n rẹra mi sílẹ̀ kí n fi ẹsẹ̀ rìn kí n mọ lu mọ́tò rárá. mi ní jèrè ẹ jèrè mi màá fún yín ní nǹkan o. a ah, mi ní jèrè yín lẹ́ǹkan sí. kí ló tẹ̀ ń parọ́ orí burúkú kí ló tẹ̀ bẹ́ẹ̀ ṣe ń parọ́ ẹ̀dẹ̀ ẹ̀dẹ̀ ń pọ̀ fọ́ọ̀kì ọgọlọpàá ni ẹ parọ́. Ọlọ́run yẹn ti kó bá yín o ọmọ ní kẹ́yìn fi ẹsẹ̀ rìn fóun ẹ wá ń fẹsẹ̀ rìn kọjá ẹ yí Ọlọ́run tán ah. ẹ pa sílẹ̀ ẹ wá kọjá lọ ah. torí ẹ mọ̀ pé tẹ bá gbé mọ́tò wọn á rí plate number yín àbí Ọlọ́run ló ní kẹ́ fẹsẹ̀ rìn fóun. Ọlọ́run ló ní kẹ́ fẹsẹ̀ rìn fóun. ẹ rò pé mo bá ń ṣeré nàbí mo jẹ léré lójú yín. Ah, ṣé ló mo bá ń ṣeré ni. yes sir. are you mad. i know you. ẹ kọ́ yes sir. ok ẹ rò pé mo bá ń ń sọ̀rọ̀ kí amúnáwá lóde ẹ̀ ń ṣe bí olórí burúkú ẹ̀ ń parọ́ wèrè. ẹ ní sùúrù sá. báwo lẹ ṣe pa ẹni tẹ pa. mo ní mi ò pààyàn mi ò pààyàn sá. Ah, màmá ti nà yín jù o. Ah. Ah, ẹ wo. mo kàkà o. ẹ sọ pé kí ló gbé yín wá síbí báyìí. ẹ sọ yìí. báàkì mo fẹ́ bọ́lẹ̀. bọ́lẹ̀ bọ́lẹ̀ lọ́bù wáyé. ṣé orí ibi tá a kọjá tó ń sìn yẹn nígbà kó wà ńbẹ̀ ká pé ó ń jẹ mí ṣé ìgbà ó yẹ bí gbogbo smart mo jẹ fẹ́ fi hàn pé kò smart rárá wèrè kúlẹ̀ gan let me just go and show her some madness kí ni ó lè mọ̀ pé wèrè kúlẹ̀ kí ni gbówó mi kúrò lọ́wọ́ ẹ̀ ṣé ó ti yẹ bẹ́ẹ̀. ok ó jẹ ẹ lówó. bẹ́ẹ̀ni. ok jẹ́ ká lọ bí tá à ń lọ ná tabadẹ́ ń bọ̀ máa gbé ìyá síbẹ̀ so wàá lè gbowó ẹ lọ. o oh. oh, Fọlá park mo fẹ́ bọ́lẹ̀ lọ bá woman ìṣẹ́ park park park. àní tábà máa turn tí máa ti turn àádẹ́jọ́. ṣó fẹ́ kí n bọ́lẹ̀ lórí motion mo ní kó park bájọ́. mo fẹ́ bọ́lẹ̀ lórí motion. kí ni gbogbo eléyìí báyìí sí? bá mi ṣe wọ́n. ọmọ ilé ilé ta ṣùgbọ́n kò tẹ́kẹ̀ rẹ̀. ọ̀pọ̀ máa ṣàníyàn pẹ̀lú ọmọ yìí ṣé mi ṣe obìnrin fẹ́ báyìí? okay. lè parọ́ mọ́ o ìláyè kó bẹ́ẹ̀ lẹ́mu o. ẹ wo ọ̀gá ọlọ́pàá ó dá mi lójú ni ojú mi yìí mo rí wọn kòrókòrò báyìí. èyí sọ. àá ní gidi kó tún máa jẹ́ ojú mi nìkan ni mo wá délé mo bí ifá léèrè ẹbí mo sọ fún yín. ifá wèrè wo lọ bí léèrè. àwọn ni mo rí. ọ gbádùn orí wọn. ẹrù bẹ́ẹ̀ lè ṣe nǹkan òkùnkùn kan wá sá <laughs> ìsanwó-labí mo rí yín. ọgọ ọlọ́pàá ẹ gbà mí ah, ah, ah. ṣé mi mọ tí mò ń sọ ni. gentleman gentleman it's okay ṣe rí ó jẹ́ yìí ni o ó jẹ́ yìí gan ibi báyìí náà láti máa find out. ẹ ṣe sá ẹ ṣeun. mr. ẹ bàbá. ẹ̀yin ní ẹnì kẹsàn-án tó máa wá síbí báyìí tó máa sọ pé òun mọ ẹni tó ṣiṣẹ́ yẹn. ṣé ìsinmi náà dárúkọ. ẹ ní sùúrù ẹ má cross examine mi o. ṣé torí owó tí wọ́n gbé lé ọ̀rọ̀ yìí lórí ni gbogbo yín ṣe ń wálẹ̀ sọ pé ẹmẹ nínú ẹmẹ nínú ẹmẹ nínú. Ah, <laughs> ọ̀gá ọlọ́pàá ẹ kò ń ṣe torí owó àmọ́ èmi ò fẹ́ kéèyàn máa ṣiṣẹ́ òkùnkùn ó máa wá fi ìmọ́lẹ̀ bójú. dákàrú ẹ jẹ. mo ń rí wọn dáadáa ni. tá a bá find out pé ṣe lè parọ́ mọ́ wọn ẹ̀yin náà wà ní trouble. àìrọ ah, ifá ò dojú tèmi rí <laughs> ifá ò dojú tèmi rí. ọ́fíìsà ah, ṣé ẹ ti gbàgbé àwọn tá a fi sí post ẹ rí gbogbo nǹkan tó wọ́n ṣe ń tà á bẹ̀ yẹn. Well done, officer. Ah. Well done. Yes. How may we help you? Eh, mo gbọ́ news kan ni. Okay. Wọ́n ní ẹ̀wọ̀n tó pa Mr. Benson pẹ̀lú ìyàwó àtọ̀yìn dírẹ́fà yìí. Ẹ wọ àwọn àṣẹ ẹ̀yin ní ẹ mọ ẹni tó pa ni. Èmi mẹ́ni to pa dáadáa. Ẹ lè wà very sure pẹ̀lú wọn tẹ́ sọ yìí ah, ah, ojú yìí ni nà. ẹ kò jẹ́ rí dpo sójú ni kí n ṣàlàyé fún ọ bó ṣe lọ dáadáa. tó bá jẹ́ bẹ́ẹ̀ gan-an fi details yín sílẹ̀. ok àwọn details Okay. ṣé ibà yín nìkan ni màá kọ́ sí. ẹ máa bọ̀ ẹ jẹ́ àlọ́ sọ́fíìsì. ẹ ṣe. ok. torí owó iṣẹ́. arákùnrin ọ̀gá mo ní kí ẹ má pariwo ń bí. ẹ má bínú ẹ má bínú ta. ọ̀rọ̀ yìí. Kọ́lá, kí ló ń ṣe ọmọ tó sá Ojú rẹ ni ọmú wò mí o, ọ̀gá ọlọ́pàá. Ojú rẹ ni ọmú wò mí o. Àbí. Àbẹ́mi ni, àbẹ́mi ni, èmi ni kí ni? Èèmọ̀ kankan o, èèmọ̀ rán rí o dáka inú ẹjẹ mi mú ọ. mo sọ. ẹ là fóònù mọ lérí o. owó mi dà. ọ̀gá mi mọ kankan nípa rẹ o. ẹ ní sùúrù náà ṣé ẹ ṣáà rọ ọmọ tó sá jáde. ó sá jáde fẹ́lẹ̀ dà rẹ ni mi ò pa yán ilé ìkó bẹ́lẹ̀ mu. ìbàwọ̀ rẹ. ta ló pa abẹ́. kan tún máa sáré kiri báyìí ó dẹ̀ mọ̀ nǹkan méjì péré ló lè mú wọn kọ́ sáré báyìí nínú kan ti pè wọ́n fún patí àfi patí ṣá ẹ̀ àtúnfi bóyá ìgbẹ́ ìgbẹ́ ò dẹ̀ mọ́ lówó <laughs> ìjẹkújẹ gbòòpọ̀ jù ṣàwámà lémi písà lọ́la like me. láti bò. ọgá yín ni abẹ́rẹ́ sọ wọ́n ní ká wá jìnnìbá. ọgọ́ wa sí ń lè ẹ jọ mi ìrójú yìí rí o. láti lè yí lọ́dún. ẹ ṣé ò wá sí. pátá méjì ni máa fún ọ kò ń ṣètò ọdún ìṣẹ̀lẹ̀ àti ìṣẹ̀lẹ̀ tibẹ̀ ọmọ tí a lè gbọ́ fún káwọn ẹ̀wà bá ti ti wà. ẹ bóyá kẹ wá pé wọn tó rọgbọ òsì ńlé báyìí. mo ṣètò ìgbàbàrà a lè gbé síbì kan bí náà. Ah, ọmọ casting area lè rí àìsà àdúgbò ìdẹ́wà ọ̀fìn wa ọ̀gá èèyàn kan tó purọ́ tó yẹ kó sòótọ́ ọ̀rọ̀ tí èèyàn bá fẹ́ nu ẹnìyẹn tó jẹ́ pé èèyàn fẹ́ fọ ẹnìyẹn lẹ́nu tí èèyàn máa nù tí ẹ̀jẹ̀ máa bò jọ̀ọ́ tó rọ́ lọ́hùn ibo láti lè lu ẹnìyẹn. ṣé nínú kọ́ńpáǹdì yìí. Mm, ah, ẹ jọ eh, talẹ́ni tẹ́fẹ́ náà o. Ah. o ti mọ̀ ọ́ sí àmì o ti máa ń ta fẹ́ nà. Ah, àmọ́ fún kọ́ mi. ìwọ la fẹ́ nà. ojú ti yín jẹ́ tu. ojú tó jẹ́ tu lẹ́bi tó mọ̀ pàmò àti ìrìn rẹ. o ti pariwo kí ló ṣe ẹ. bóun mi ṣe rí nìyẹn. sábẹ́ pariwo. báyọ̀ báyọ̀. ibo níbẹ̀ tàbí ló wọ́n. ẹjọ́ ojú ti yín ṣe dáadáa ẹ̀ fún mi. mo ò ní time láti waste ibo níbẹ̀. ọ̀nà ṣe fún ṣiṣẹ́ gbà báyìí. ẹ bẹ́ẹ̀ mẹ́ẹ̀ máa bọ̀ níbi bí Alors, ah, ah, à ah ah, Tu Ah. nous Ah. Ah! Oui, bah, ibi báyìí make sense ẹ ibi báyìí náà dáa. bá mi bẹ̀ wọ́. ó láìkí ibi báyìí sàtírò níbí fíìmù tó tóbi ni. àti ó tóbi gidi. wọn náà rí sátọjọ ńlá. àti ìyàwó ọ̀gá ẹ̀ bọ̀. ìyàwó ọ̀gá ẹ̀ dà. ó pariwo mo sọ fún yín bó ṣe wọlé bó ṣe wọlé ó ní ó ní bẹ́ẹ̀ báyìí ọlẹ́ jáde lẹ́sẹ̀kẹsẹ̀ á lọ mi ò parọ́. ọ̀dẹ̀ ní dáa fún ẹ ah! àbólórí burúkú ni ẹ ni ah! ẹsẹ̀kẹsẹ̀ òun ló gbé báàgì wọn padà ìyàwó ọ̀gá ẹ̀ tó jẹ́ pé wọ́n ṣe bọ̀ òun ló ṣe gbé àwa wọ́n ṣe ní ká máa lé ṣó o ṣe rẹ̀ ṣá báwo ló ṣe pọ́sibú tí ìyàwó ẹgbẹ́ máa fi wálé tó máa fi kó ẹgbẹ́ tó máa fi lọ so black work ni láàrin ìwọ àti wọn àbí àbólórí burúkú ni ẹ ni ṣe wọ́n mi náà ṣe wọ́n bọ́ọ̀dì báyìí ṣe wọ́n bí wọ́n ní àwọn ọ̀gá wà. Mo mọ bí sábà, mo mọ bí sábà, yẹ yẹ ṣe kí mo bẹ ṣe nà. Ẹ jọ sọ ẹni ṣubú dànù, ẹni ṣubú dànù ẹ̀ dànù. Àgbà àdìgbò ló wà sẹ̀. Ó bọ̀. Yẹ yẹ yẹ yẹ.

ibi báyìí ni last place ta lè wá sí àná. ọlọ́run mi ò lè parọ́ fún yín lẹ́yìn sí ti rún yàrá kìíní àti yàrá kejì yàrá kẹta tó gbẹ̀yìn náà rẹ ọlọ́run. ìyá jẹ mí. kò sí wàhálà bóyá dìde dìde. Thank <laughs> you ọmọ ọbẹ ilé iṣẹ́ náà kò mọ dára ẹ wà wà sweat fi pọ̀ jù sweat olùkọ́dà bẹ́ẹ̀ ṣe ń sìn a máa gẹ̀ lọ station a máa lọ report ara wa bá a lọ. ẹ sọ ẹ má ṣe yọnu mo ti yá fi yan lọ wà láì. no no no no kò ní make sense a máa ní láti report ara wa ìwọ náà mọ̀ pé kò ní make sense kákọ̀ yun ẹ jẹ lọ bẹ́ẹ̀. Eh? a máa ní láti report ara wa so that wọ́n á lè tì wá mọ́lé. Ah, má ṣe yọnu. Eh, ọ̀rẹ́ mi calm down báwo ni performance Ronaldo ń sìn. ṣé dẹ́límà. Cristiano Ronaldo. Ah, ó gùdù. bí igó mi lè ló ti score sí. at least ó ń sọ òǹgò méjì mẹ́ta nu má ṣe kan. ẹ eh, ẹ ó ṣe ń gbọ́. Ah, ọlọ́run ọ̀gbọ́n. bí ajá lọ smile. hello. ẹ eh, Tọ́lá ṣọtí ṣọtí ń gbọ́ mi báyìí ṣọtí ń gbọ́ mi báyìí ok ibo I'm on my way home mo wà lọ́nà lé. Eh, eh, má lọ lé o. kí má lọ lé kí ló ṣẹlẹ̀. níbo ni wọ́n wà. má bì mí ibi tí mo wà báyìí má bì mí ibi tí mo lọ ṣé o ti bá ti dé ibi tí mo lọ màá màá pè é padà ṣó ti gbọ́. kí fi ibi tó wà lẹ́rù ẹni kí n má lọ lé mọ́ hello hello. Ah, ọlọ́run ẹlẹ́dàá mi máa ṣàánú mi ṣé kìí ṣe pọ́nmọ́ etí lọ jà níbi tó lóun ti fẹ́ ṣe wèrè fún yẹn sìn abirú wa láwo lọmọ yìí kó mi ń sí báyìí nígbà mọ́ máa jẹ́ kọ́mọ etí dáràn sí mi lọ́rùn. Ah. látàrí ọ̀nà kan tó lọ fún ọkọ tó fúra ẹ̀ sí bisikíìtì ló jẹ wọn bá ti fún ẹ lóúnjẹ gidi jẹ wọn ló ń kọ sóògbé lè yìí ló fún ẹ gbọ wàhálà yìí níbo ni ìyàwó ọ̀gá ẹ wà kó sọ fún wa kọ́tà kò fẹ́ lọ́wọ́ ẹ nìyẹn. Ah, Ọlọ́run ò lè pa ọmọ inú mọdé lọ́wọ́ wa. ọpẹ àánú ẹ látànà eh. Eh? jẹ bisikíìtì jẹ bisikíìtì. Ah, mo ti yó. o ti yó. Mm. Eh? ṣé ok àgbàdo àti ọmọdé bí lànà ṣàfọwọ́kùn mo ti wá lọ sà eh? all right sà àmọ́ ah, ti gbọ́ sà all right sà. bọ̀bọ̀ balawa o alaye mo ṣe bá sọ̀rọ̀ tán sí olóhùn fún wa ní two days ká fi wálé díẹ̀. ah ah ah ọṣẹ lélẹyìí ọṣẹ lélẹyìí eh? eh? ọ̀gá mi. Ipò nílé tí yẹn wà. Ah! ọlọ́run gbọ́ ti máa parọ́ fún yín kọ́ lọ́run pè mí. wọ́n ah, jẹ́wọ́ fún wa. Ah. damn it um, ṣé ó sì níyà. bẹ́ẹ̀ ni wọ́n níyà wọ́n sì níyà. Oh, ṣé mo níyà ẹ. gbogbo ah, mi tó ń gbé. Eh, àwọn ọmọ mo mẹni tó mọ mi tí ìyá wọn gbé. owó mẹ́ni àbí. mọ́mi mo fẹ́ kẹ́ mọ̀ pé ẹ̀jẹ̀ ló ń ràn mí oṣù ara tèmi náà eléyìí ti dé tó ń súnmi súnmi ó ti ń súnmi kan ògiri lọ tó bá dẹ̀ súnmi kan ògiri tí mo bá pajúdà mọ́mi gbogbo àwọn oníláìkí nǹkan tó máa tibẹ̀ jáde mọ́mi tẹ́lẹ̀ mi ẹ̀yìn ni mo ń tijú ṣùgbọ́n tó bá dẹ̀ súnmi kan ògiri mọ́mi mi ní tijú yín mọ́ o èmi á mi sílẹ̀ o má kọ o kù lágbára ọlọ́run èṣù ló ń gbógun ẹ̀mí kọ́ra yín sílẹ̀ ẹ ti jọ bẹ̀rẹ̀ látàárọ̀ ọjọ́ yín báyìí ní agbára ọlọ́run tó bá káàrin yín dàrú àti ẹ̀ ló wá bàjẹ́. mọ́mì ọ̀rọ̀ tẹ́ ẹ̀ sọ yé mi ṣùgbọ́n ẹ jẹ́ kí náà yé yín èyí tí mo ń complain fún tẹ́lẹ̀ ni pé ó ń jáde òru ó ń rìn òru ó ń lọ party ó ń lọ club eléyìí tó tún wá ń ṣe mọ́mì ó ń pọ̀jẹ́ mímì lọ dé tó wá dé kí n máa sálé ilé tí mo fún wàrà mi kọ́ mi lè wọlé sùn mò ń wọ̀ sùn káàkiri mọ́ mi mò ń kẹ́rù sínú mọ́tò. Ah, ìdè ń bọ ọmọ ìlú ìhùn ìdè ń bá sọ̀rọ̀ tó. Hmm? ẹ̀yin náà la máa bẹ̀ kí má bínú ẹ tala tó fẹ́ bẹ́ẹ̀ ṣé rí gbogbo àwọn tó dẹ̀ ń kọ́ńtírẹ́tì yìí mo ti lọ report mo ti ní kán post àìsí mi sórí Facebook Instagram wọ́n máa rí wọn so ẹ ní problem everything máa wà okay. Yẹmi, I, know you have a boyfriend. Yes, ṣé nǹkan tí ẹ̀gbọ́n ẹ̀ ṣe fún mi ṣé wọ́n ń ṣe bẹ́ẹ̀ sí boyfriend ẹ̀ rárá àbí jẹ́ kí n bí ẹ ṣé nǹkan tí ẹ̀gbọ́n ẹ̀ ṣe fún mi ṣé wà tó dáa ni mo ti gbọ́ dẹ̀ ni mo ti gbọ́. dodo náà níbo ló wá rí sọ ń bolo wà sí níbo ló kò dé. ẹ ẹ fi ibi tí mo wà yẹn lẹ ah. mo mo dọ́gbọ́n forí ara mi pa mu ìjọkọ ìjọ torí ọlọ́wọ́ bá ìjọ ọlọ́wọ́ á gbé wa ṣẹ́gun ọlọ́wọ́ á ṣẹ́gun fún wa torí ọlọ́wọ́ bá ẹ mà ní rí wàhálà mi. ibi orí lórí mọ yé o nǹkan bẹ tó ń bẹ nílé ayé yìí o nǹkan bẹ tó ń bẹ tó ń bẹ tó ń bẹ nǹkan bẹ nílé ayé o nílé ayé o. ṣọ́ṣẹ́ pé owó yìí fún ẹni tó bá ti gbọ́ ọ̀rọ̀ owó báyà rẹ̀ máa máa gbọ̀n ò ní ro security káti ẹni pé tí ẹnìkan ló máa ṣe tí ò ti ní concern àwọn tó súnmọ́ ẹ ṣé bí mi bá máa wù ẹ́ ṣé o mọ̀ pé bó ṣe ṣorí burúkú nígbà tá a wà ń kékeré nìyẹn ṣó rántí. kí ni mo ṣe. èmi á ẹ létí kárí fifty kọ̀bọ̀ ńlẹ̀ tó sọ fún wa pé tí èèyàn bá mọ ẹni yẹn máa disappear àwọn fẹ́fẹ́ nìyẹn ṣògùn owó ṣé o mọ̀ pé ó tán gbogbo wa lọ padà wá mú fifty kọ̀bọ̀ yẹn ni kí ló ṣe kì í ṣe pé ó ń rù ẹ̀ kiri gbogbo gbà yẹn ni tó mú fifty kọ̀bọ̀ tó lọ fi ra fi ṣíbí jẹ́ ṣọ́nà pé òun ló tún ti dáwọ́ lé yìí báyìí torí twenty million naira nǹkan tó mọ̀ bóyá òde mọ̀ o ṣàfẹ́ sọ̀rọ̀ tó tó ò lè fẹ́nu ẹ kó fi mọ́ ẹnu ni kó ra jẹ́ kówó máa bá tiẹ̀ lọ. wo náà gbọ́n kan tó sọ ni o ní twenty million o ò san pé twenty thousand o ò ní twenty kọ̀wọ̀ ṣé bí o twenty million yẹn tẹ́ pé ti bá gbà tí mo pé ti bá ti gbà mo máa ra latest iphone tó wà ń ta mo máa lọ sí Dubai mo máa ṣe party máa ṣe birthday party mo lè ṣe lẹ́ẹ̀mejì nìyí ẹ̀. o ṣe lọ́ǹchì àló lọ ọpọlọ nǹkan tó kà á lẹ̀ wọ́n wàhálà ti ẹ nìyẹn o ìgbà tó ti dálẹ̀ ń sin sáré ẹ̀dẹ̀ ti balẹ̀. pẹ̀lẹ́. fún ah, mọ́mí ló ń pè mí ẹ ló mà ẹ káàsán. dé tán wọ́n ní tá a bá rí fọ́ọ̀mù ẹni àfikún gbọ̀ sórí sórí bó ṣe ṣe ilé ayé ẹ̀ òun lọ́kùn ẹ̀ ò balẹ̀ tó ń sá káàkiri ayé ó tún wáá kó bá ọmọ lọ́mọ ọmọ tó jẹ́ ọmọ dáadáa ni tínú mi ń dùn wí pé Ọlọ́run fún ẹ lọ́kọ rere ọkọ ẹ ti sọ pé àfikẹ́ fira yín sílẹ̀. àwọn Ọlọ́run jẹ́ kọ́kọ́ mi fi mí sílẹ̀ Ọlọ́run ní jẹ́ Ọlọ́run jẹ́ kí n rí. ó bẹ́ẹ̀ ẹ́ kí ni mo fẹ́ ṣe báyìí ok ṣé ẹ ṣáà sọ pé ẹ mọ ibi tí mo wà ẹ má sọ fẹ́yìn kankan pé ẹ mọ ibi tí mo wà o. kò sẹ́ni tó mọ ibi tó wà kò sẹ́ni tó mọ ibi tó wà èmi àtàbúrò ẹni kọ́ la mọ bẹ́ẹ̀ kò sẹ́ni tó mọ̀. mo ti gbọ́ mo ti gbọ́ mà. ẹ jẹ́ kí n bá sọ̀rọ̀ ó dàbí pé kò ní gbọ́ títí yẹn ẹ jẹ́ pé ó. eléyìí eléyìí tó yẹ pé bí tí ọ̀tún ṣe ń dùn ni tòsí ń dùn eléyìí. ẹ jẹ́ n bá sọ́mi tó ti máa gbọ́ báwo ni ṣó wa ẹ ṣáà máa ẹ ṣáà máa bá mi rọjú tú gbogbo ilé. ìkan kékeré ló pè tẹ́lẹ̀ kò ń sọ̀rọ̀ kékeré o. ẹ wọn mọ. ẹ kú jòkó wa. ṣé nǹkan kékeré. ẹ ká sọ ma o. ẹ ẹ bàbá kọ mi. ẹ ra ma. ọ̀dẹ̀ ò tí mọ̀ kankan. ẹ ra ma. láti bò. Um, a gbọ́ pé àwọn kan fẹ́ kidnap wọn yìí. ẹ ti gbọ́ àwọn olórí burúkú àwọn aláyé bàjẹ́ tínú wọn ò ní dùn kalẹ̀ bẹ́ẹ̀ kọ́ kan wọn ò ní balẹ̀ ah, ohun tó fẹ́ ṣe fún mi lẹ́rí yẹn mo lè pọ̀ ọlọ́run ẹlẹ́dàá mi báyìí eh, ó máa mú wọn lọ ẹ ó máa mú wọn ní kí àwọn ẹ̀dẹ̀rẹ̀ láàmú kiri ká bá sátẹ̀lẹ̀ kó bá ní akílà ṣe. àmì mọ́mì eh? nǹkan tó gbé wa débi ni a ti bá yín mú wọn. ẹ ti mú wọn níbo ló bá yẹ. ẹ ní sùn ẹ máa káyà yìí sókè ah. ẹ mọ̀ bá ti sọ pé bá ti bá yín mú wọn sọ ẹ ní láti. Ah níbo ni wọ́n ṣàǹfààní wọn mo náà wà. ìdí tá a fi wá bá yín náà ni a fẹ́ ká bá ọ̀la notify yẹn. ọ̀yá ọ̀yá ọ̀yá ọ̀yá ọ̀yá. àmà àmà a máa borí a máa borí lórúkọ jésù bá mi gbé fóònù fún wọn mi ò fẹ́ bèrè nǹkan lọ wọn kí ló rí wọ́n tẹ̀lé àwọn guys méjì kan jáde kí ló lọ ṣe wọ́n fẹ́ fi nǹkan hàn wọ́n. Come on, Mommy tell àwọn àwọn guys méjì kan mo máa pè padà máa pè ah ooo nǹkan ti ṣe mí mọ́mí tẹ̀lé àwọn guys méjì kan jáde. mọ́mí tẹ̀lé àwọn guys méjì. wọ́n lọ fẹ́ lọ fi nǹkan hàn wọ́n. ṣo fẹ́ gbọ́ bẹ́ẹ̀ sí ah ara ń fún mi gan me ṣé o mọ̀ pé in the next some minutes or hours gan bí àwọn náà ṣá ṣọmọ pọmọ ọ ń bọ̀ àgbẹ̀mí àti ẹ̀ṣà. ṣé o máa ya wèrè ìwọ lọ́ọ́ máa dágbé kí n tèmi àbò lórí burúkú ó tún ti bẹ̀rẹ̀ wèrè o ó ti bẹ̀rẹ̀ wèrè o. wo bí má kó bá mi mo fi ọlọ́run bá bẹ̀ oore ni mo ṣe má jẹ́ kó dìbì mọ́ mi lọ́wọ́ má jẹ́ káwọn èèyàn mọ̀ pé bíbá ìlú wa fara pamọ́ sí bó tiẹ̀ ṣe ń ṣe mí gan mi ò kan lè tiẹ̀ síta ni a ti ń bára wa àbọ̀ tipẹ́ ẹ òun dẹ̀ ló ń pè mí bẹ́ẹ̀ sí sọnù ìtò òun fi bẹ̀ẹ̀ sí ká mi láyà tó fi ń ba conscience mi jẹ́ ṣé mo lè wùwà tó fi yẹ kí n wù ṣé bó yẹ kí n lé ẹ lọ ni gbàtọ́ dẹ̀ ti bẹ̀rẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ bẹ̀ẹ̀ sí yìí sí àyà mi ti ń já dàbí pé olúwẹ̀ dá yìí ni ẹ ah. bestie mi ah. ṣé kí n má parọ́ fún ẹ. má parọ́ kí ni. ṣé kí n má tàn ẹ. má tàn mi. kó tó di ìrọ̀lẹ́ èmi àti ẹ ti máa wà ní uncompleted building kan. òǹkọ́lé ni tó lórí burúkú ni ẹni wá bó ṣe ń kó wa pọ̀ yìí ló ń bí mi inú ọ̀dẹ̀jọ́ ṣàánú mi èmi láìkí owó ni ó rí pé mo ra wà yìí mo ra wà ókè báyìí ẹ ìwọ nìkan ni kó máa dá sọ gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ sí ẹ kó tún ti bẹ̀rẹ̀. ẹ ǹ tiẹ̀ pa gbogbo fóònù mi ni because wọ́n lè lọ pè mí pa bá mi yọ fóònù yìí kí n máa làwọn. mo kú mo kú ara mi ò balẹ̀ mọ́ mo ti ń funra ibo náà kí ló ń ṣe disappear ní wẹ́ẹ̀ kan come èdè wá bí o sọ ma disappear. ọmọ bá rí fún yín yọ kẹ. àná kókó ọmọ bàbá kò bá dá àmọ́ dáràn. nǹkan bẹ nílé ayé òwò nílé ayé òwò. mi ì ní parọ́ fún yín o ibi tí mo mọ̀ tó wà ibẹ̀ náà ló mo mú yín lọ yẹn mi ì lè parọ́ fún yín mi ì lè pa irọ́ ẹ̀kọ́ ló ta àgbàlagbà tí mo jẹ́ yẹn rò mọ́ mi lára mo lè bírú yín lọ́mọ mo lè fi rúrí lọ́mọ ìṣàánú mi ẹ má fìyà jẹ mí. <laughs> ọmọ yìí rò pé òun smart àbí nígbà tí wọ́n pè wá lánàá tó sọ fún wa wípé ọmọ yìí ti lọlé ta trace ọmọ yìí délé àmì ìtẹ̀ràn yìí àbẹ̀rẹ̀ ọmọ yìí lọ́wọ́ ẹ̀ràn yìí ẹ̀ràn yìí sọ fún wa wípé ọmọ yìí ṣe jáde kúrò lé ni àwa wá sọ́dọ̀ yín ẹ dẹ̀ sọ fún wa ẹ sọ pé ẹ ṣẹ̀ bọ́mọ yín sọ̀rọ̀ ẹ wá sọ wípé ẹmọ bí tọmọ yín máa ń jẹ̀sì àti débẹ̀ àárọ̀ ọmọ yín mama ṣé infrared lọmọ yín lò ní àbí bluetooth. ọ ẹ wo bí ṣe bá sọ̀rọ̀ tán lẹ wọlé o kẹ wá gbọ́ ọmọ ìmọ̀mọ́mọ́ tí mo bí ó ní fúnra mi o ara máa ń sọ̀rọ̀ fún kò tí tó bá ṣẹlẹ̀ báyìí ara ẹ̀ máa sọ̀rọ̀ báyìí fún mi bóde ẹ̀sẹ̀ máa dín náà nìyẹn nǹkan tó ṣẹlẹ̀ bí mi ìparọ́ fún yẹn ṣàánú mi àgbàlagbà ọwọ́ ara mi ni mí bẹ́ẹ̀ ṣe wáyé mo bí yín lọ́mọ mo bí yín lọ́mọ ẹ má fi àjẹ mí. màmá ìdí áńgẹ́lì lọ́mọ yín nǹkan tó ṣẹlẹ̀ ó máa ń rí ní tiẹ̀ ẹsẹ̀ ọ̀kan lẹ́ẹ̀kan lọ́gbà tó bí wa lọ́mọ àbí Ebi, ẹ tó bí wa lọ́mọ. mo tó bí lọ́mọ ọmọ mi tí mo ló ṣaláìsí ìjọsìn yẹn tó bá jẹ́ pé ó wà ní ayé yìí ni ó tó bàbá yìí ilẹ̀ kúrà fún yín ó tó bàbá wa àìbójú ni mò ń wọ ìṣe bójú ni mò ń wọ ọmọdé ni yín. kọ́ mi. tẹ bá ní kẹrin ọtí dáadáa hmm. ìgbà wo lẹ ti ké last. ẹkún. Eh, tó bá jẹ́ tìyẹn ni mo yí omi nké o mi ò ké mi kéré mi ò kéré ìgbà tí bàbá tó bí mi lọ́mọ kú mi ò kéré. sáyé gbogbo bí wọ́n yé di ojú rí tí mo ṣe mo ń ròyìn ní ro mo mú yín mo gùn ni o mi kí n ké o mi kí n ké ọ̀rọ̀ ni máa ń sọ mi kí n ké. ó dàgbà tí bàbá yín kú ẹ̀ ké. Ah, ah, ah. bàbá mi ìyẹn ló kéré ọmọ tí mo sọ pé jù yín lọ yẹn nígbà tó kú báyìí ẹlòmíì fẹ́ lè mú mi wọlé kan máa nà mí báyìí pé kí n lè ké mi ò ké mi mọ ohun tó máa ń fà mí ń ké ni mi kí n ké. Màámi. Mo bá yín yọ̀. Kí ló rí? Ẹ máa kélé ni. Ẹ kú. Bẹ́ẹ̀ni. Àì má jẹ́ ń ké o. Ṣé rí omi tó máa jábọ́ lójú yín? Ó máa ju eléyìí tó fi wòkú lọ. Ah! Màmá. Ẹ kú gidi ni o. Ẹ sunkún gidi. Akínní ń kílẹ̀ máa taka. Ah! Ẹ má ṣe bẹ́ẹ̀. Ẹ má ṣe bẹ́ẹ̀. Ẹ má ṣe bẹ́ẹ̀. Ẹ má ṣe bẹ́ẹ̀. Ah! Màmá kò ní ìwọ́jú yín, màá kó bo yín. Èyí lè pè mí. Èyí lè bá ṣe bí mi. Masuk ke. Ini. Hehehe mo lè mo lè mo lè jí dákẹ́ wòmí tí a máa fi dé ibi tí mò ń lọ kò jẹ́ kí ẹni yẹn kó ṣe kí ni kó dákẹ́. máa ṣe nìṣó. ṣọ́ọ̀pù ayé máa bàtà sí ọkọ̀ ẹlẹ́gbẹ̀ẹ́ mo ti rí i pé mi ò kì í ṣe kidnapper hmm. ọ̀rẹ́ mi ni ọkọ ẹ̀. nígbà tí mo dẹ̀ rí irú condition tó wà kí n ṣe rò pé ọ̀rẹ́ mi lè ṣe condition yẹn kí n má wà láti wá àrùn lọ́wọ́ èmi ò kí ń gbé kó Àbújá ni mo ti wá àmọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ sí yìí iṣẹ́ tí mo mọ̀ ṣe dáadáa rẹ̀ ìdí nìyẹn tí mo fi wá síkò pé kí n wá àrùn lọ́wọ́ wàá dẹ̀ tún máa rò pé báwo ni mo ṣe mọ ibi tó wà nígbà tí ẹnikẹ́ni ò mọ ibi tó wà technology náà ń pè nísìn àti múyàn ló simple jù tó bá ti mọ fóònù nọ́mbà ẹni yẹn tí nọ́mbà ẹni yẹn dẹ̀ wà registered just walk up to the appropriate authority kò dẹ̀ fún wọn ní nọ́mbà yẹn wọ́n á bẹ́ẹ̀ track location ẹni yẹn no matter where ibi tẹ́ni yẹn bá wà so nǹkan tí wọ́n ṣe nìyẹn torí iṣẹ́ títí mi ni kò yẹ bọ̀ ó tún ní ìbéèrè kan tí mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ jọ́n yọ ọlọ́run ṣé o lè bá wa tún ìmúlẹ̀ sí gbogbo rògbòdìyàn tí o kó ọkọ ẹ sí àti anybody to wà around ẹ what actually happened kí ló ṣẹlẹ̀ gan-an. àǹtí ah. ẹ ti ǹjẹ́ kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣe gan-an ẹ ṣe ẹ ṣe ẹkú àdúró ti wà ah. ṣe rí ní ọjọ́ yìí oh, oh god ṣeun mo ṣe gan-an ọkàn mi ni kí n má jáde o ọkọ mi ní kí n máa lọ pàtí yẹn mo paríka ni mo yarí kanlẹ̀ ni pé pàtí yẹn ṣe mo máa lọ fi ojú mi báyìí méjèèjì mọ̀ nǹkan tó ń ṣe níbẹ̀ ó sọ mo ò gbọ́ ṣé wàá rí mo ò jẹ́ fẹ́ pẹ́ kúrò pàtí yẹn jọ yẹn o mo ti gbé báàgì mi mo ti dẹnu mi mo mọ bí tó ti rí díje òfò yìí tó yẹ gbé orin yìí ti ń ṣe di bálàbàlà darling you know I love that song so much. Oh. wọ́n ṣe di bálàbàlà padà wọnú hall bẹ́ẹ̀ ni o tí mo bẹ̀rẹ̀ sí ní gé ọtí bẹ́ẹ̀ ni mò ń ṣe nìyẹn bẹ́ẹ̀ ni mò ń yí lọ mò ń yí bọ̀ mo wá yó kẹ́rí gbogbo àwọn ọ̀rẹ́ mi fi mí sílẹ̀ lọ ni o ọtí yẹn ti pọ̀ jù fún mi jọyìn gbà tí mo máa lajú tí mo mú fún mi báyìí mo ti rí miss call ọkọ mi káṣá máa sọ pé bíi thirty eight. forty three times. ọ̀la kọ́lá forty three times. mo ṣàwámú fóònù yẹn nígbà tí màá fi bọ́ta kò sí mọ́tò mọ́ mo ò mo mo ò rí ọ̀kadà náà tí mo ní láti fẹsẹ̀ mi rìn mo yẹn ń lọ. tamọ́nù tamọ́nù tamọ́nù tarínú o tamọ́nù tamọ́nù ta lórí inú ọmọ ènìyàn o. ènìyàn o. gbogbo wa la ń gba dàkúnbólẹ̀ gbogbo wa la ń gba sọnúdélẹ̀ o. tààlà sọ fún mi o. èyí tí inú nù o. alájí kí ló ń ṣẹlẹ̀ náà ibùdó wàá yìí dangerous now. nísù nísù kasali jí mo ti máa sọ fún ẹ several times mo ti máa ń sọ fún ẹ tá a bá fẹ́ jáde báyìí kó máa gbé mọ́tò tó dáa ó wá sọ fún mi mi ní gbé mọ́tò ilé máa gbé mọ́tò míì. ọ̀gá ká tó kún bẹ́ẹ̀ kò fún mi ní sáìn kankan mi mọ̀ nǹkan tó ṣe báyìí mi mọ̀ nǹkan tó ṣe mọ́tò yìí. irú kí ni gbogbo eléyìí ṣe jẹ mọ bí mo tí mo lọ you know how oh, important of where i'm going kí ni gbogbo eléyìí ṣe kí la lè ṣe sí lọ. ó gbà wọn. kí la lè ṣe sí lọ tó ti wo radiator ẹ̀ ṣé kìí ṣe ló ṣe. ọ̀gá ẹ ká lẹ́tàrí. ẹ káwọ̀. ẹ jọ kí ló ń ṣẹlẹ̀ níbí báyìí. mọ́tò wa yìí kàn déédéé detect fault ni lójú ọ̀nà ń sìn ó dẹ̀ níbi tí mò ń lọ tó very important so a dẹ̀ ti ń wò ó ń bíbáyìí látàárọ̀ sí mi mo ti sọ fún dáìbà títí dáìrù dá nọ́mbà pé kó jẹ́ kí n máa mọ nǹkan tó bá ṣe mọ́tò ká tó jáde. Ah. ẹ gbọ́ kí ló ṣe mọ́tò yìí. mi mọ nǹkan tó ṣe ìyá kọ̀dé. mo dẹ̀ ní important place mo fẹ́ lọ. ẹ má bínú o ẹ jọ ibo lẹ ń lọ gangan. ní òun tó ṣe ẹgbẹ́ rán ẹbí kan ni ọ̀rẹ́ mi ẹ̀dẹ̀ máa travel láàárọ̀ la ó ní fẹ́ drop fún ó dẹ̀ wà important. ẹ jọ kí ni nǹkan tẹ fẹ́ gbé fún ọ̀rẹ́ yìí yẹn gangan. mo ní hard currency tí mo fẹ́ gbé fún that's why mo ṣe tender ẹ̀ lálẹ́ because you want to travel tomorrow morning. owó ẹ fẹ́ gbé owó fọ́rọ̀ ẹ̀yìn yẹn. bẹ́ẹ̀ni sá ah, so bí ṣe rí sí mo wà very happy pé at least you can assist me. ibi tẹ́ ń lọ wá important ló sọ ṣé ṣé owó ìrìnsòwò tó pọ̀. Oh, oh, ó ṣe díẹ̀ sá ó ṣe díẹ̀ sá ó ṣe díẹ̀ sá. ẹ máa ṣe báyìí kí wọ́n ṣe fún mi. ẹ jọ ẹ jọ ẹ fún mi assistant ẹ jọ dúró lọ by seeing you now i'm happy. owó jára o jára o ló máa yẹ kí n sí orí olórí ipò owó. ẹni pé kí n help you out ok kò sún ara màá help yín. kò sún ara sọ̀wọ́n dé ní ẹni ṣé o mọ̀ pé ojú báyìí lágbàlagbà máa ń fi rí nǹkan mo ti fojú mi rí pé àwọn bíbí kan ń parọ́ ni o wọ́n gbogbo ọ̀rọ̀ tó ń sọ yẹn òun ló kàn nu mọ́tò yìí kan ó lè níwọ̀n ẹni tí ó máa sún síwájú díẹ̀ tó máa lóun máa gbọ́ ọ̀rọ̀ tó máa gba mọ́tò lọ́wọ́ ẹ̀ ni mo ti rí wọn ló kí n lọ ọpọlọ mi ọ̀pọ̀ yìí má jẹ́ ká pẹ́ bí ní sọ́dún mọ́tò jọ ó ṣe dáadáa tárínúwo támọ̀nú támọ̀nú ta lórí inú ọmọ ènìyàn o támọ̀nú támọ̀nú támọ̀nú tárínúwo támọ̀nú támọ̀nú ta lórí inú ọmọ ènìyàn o. ṣe ń jọ ènìyàn bó ṣe rí nìyàn. dètò. ṣe ń jẹ. Rose ọ gbà mí lọ́wọ́ ọmọbìnrin yìí. adúrú nǹkan bẹ́ẹ̀ yẹn dẹ̀ ṣẹlẹ̀ èyí lè sọ fọkọ yín kódà. ọmọbìnrin yìí láàárọ̀ ọjọ́ kejì tèmi àti ẹ̀ ń sọ̀rọ̀ fóònù ẹ̀ tó ń sọ yìí ó fi hàn mí kó fọ́ kí n bóun rà ní àbí kí n bóun ṣe mo dẹ̀ ní rárá mi ní fóònù tó fóònù yẹn ṣe ìgbà yẹn mo ra kékeré ọwọ́ ìfun pé kó máa lò yẹn náà so ìyàwó tèmi ní adúrú nǹkan báyìí lórí fóònù ẹ̀ ó ní adúrú nǹkan báyìí lórí fóònù ẹ̀ ó dẹ̀ lè sọ fún mi just shut your mouth ìyàwó tèmi ń ṣèdí bàlàbàlà ń patí. No, Rose, Rose, she is not thinking. She is not thinking straight. Tí kò bá jẹ́ bẹ́ẹ̀ ni, ṣebí tó bá fi wí evidence yẹn hàn mí, tó àbí tó ṣàlàyé fún mi pé irú nǹkan báyẹn wà lórí fóònù nígbà tá à ń sọ. Èmi kankan mo tún mention pé nǹkan báyìí ṣẹlẹ̀ sí Benson lálẹ́ àná Tó bá sọ fún mi, ṣe bí nǹkan bẹ́ẹ̀ máa lè ṣe fóònù yẹn tábà ti rí nǹkan tá a fẹ́ fi ṣe máa ń sẹ̀dẹ̀ sùúrù wọ wa kọ́ wa wá sọ nǹkan tá a lè ṣe fún wa. anyway Fọlá jẹ́ ká jẹ́ kí gbogbo calm down she understand mo really understand feelings ẹ ẹ madam ẹ jọ ẹ ní láti máa wà kẹfọ hmm. kò yí ṣé rí nǹkan tẹ ṣe yìí ó lè gbẹ̀mí lọ́wọ́ yín. Hmm ẹ wo tó bá sọ lórí tv pé ẹ kéèyàn kan wá wọ́n wá èèyàn kan ẹ tó bá mọ ibi tó wà wọ́n máa fún lówó ẹ tó fẹ́ lọ sọ fún wọn yẹn òun gbọ́ngàn ló in fact ló máa wà in danger jù tí bá lọ sọ fún wọn pé mẹ́ni tó pa Mr Benson ṣe rò pé mi ti ń gan dè ni. ẹyin mi yín gan òde ẹ má bá wọn ṣerú ẹ mọ́ láyé ẹ wọ́n wá èèyàn kan missing person o ẹ bá mọ ibi tó wà o we'll give you fifteen million excuse me ẹ tó fẹ́ lọ sọ fún wọn yẹn òun fún ara ẹ ó ṣeé ṣe kan pa ẹ ní we are careful that was too dangerous ẹ jọ ẹ ṣe gan ọmọ ẹ yes i need you to calm down. Please. i am calm rosie ó mọ mi dáadáa náà ó mọ mi àgbélébù mi ni mo mo gbà it's my cross ah, cross ni o àjọ law school ni ìyàwó mi ń ṣèdí bálabàlà padà tó ju abọ́. Um, anyway ẹ jẹ́ ká gbàgbé ẹ jẹ́ ká kọ́kọ́ fìyẹn lẹ̀ a máa address yẹn later fóònù tá à ń sọ ìgangan bolúwa. ó wà lọ́wọ́ mi mo ti gba fóònù yẹn lọ́wọ́ ẹ̀ látijọ́ rẹ̀ fóònù kékeré tí wọ́n fi lónìí ó wà lọ́wọ́ rẹ̀ nílé ìyẹn wà lọ́wọ́ mi. láti lọ oh, I'm sorry Rose I cannot go home now. báwo ni màá ṣe délé báwo mo ṣe fẹ́ wọlé. Fọlá Rose ló ń bẹ̀ sọ̀rọ̀. my my bad mo ti ń yàn lẹ́ẹ̀sìmẹ́tì Rosa Rose Rose. <laughs> máa wá bó ṣe máa wọnú ilé so they ma yẹn torí wà important tí a bá rí fóònù yẹn àárín case tá a bá ti rí fóònù yẹn àtúnjú ẹ̀ ṣe ká lè rí fídíò tí ẹ ṣe lálẹ́ ọjọ́ yẹn òun ló hmm. máa dúró gẹ́gẹ́ bí evidence fún wa lọ́dọ̀ àwọn ọlọ́pàá láti mọ̀ pé o rí nǹkan tó ń sọ. tàbá díẹ̀ tó tún ṣe náà ṣe mo lè fi ẹnu mi tún ṣàlàyé bí gbogbo ẹ̀ tún ṣe lọ. gbẹnu sọ́run gbẹnu sọ́run ọ̀dẹ̀ ọ̀dẹ̀ a tún fẹ́ nu ṣàlàyé dídí rẹ̀ ẹnu ẹ fẹ́ ju evidence tó wà lórí fóònù lọ. fọlá ìyàwó ẹ̀ yìí fọ́ ni. cross ni. no no don't say ah no cross ni o àwọn ọmọ yín náà ládùúgbò èmi ìyàwó tèmi ń ṣèlú bàlàbàlà. Kọ́láwọlé Ọláyẹmí. Why? No. Ah, why did you do it? You are one of my brilliant guys. Why, why did you do that? No, ṣé owó náà ló wọ ẹlẹ́mìí dé level yẹn to feel pé you have to do what you did. Iṣẹ́ èṣù ni. Okay. Iṣẹ́ èṣù ni. Èṣù náà la máa ń parọ́ mọ́. Tí a máa fi ṣe discussion ìtàn jọ má dárúkọ èṣù. Okay sir. Torí nǹkan tó bá wà lọ́kàn ẹ̀ lèṣù máa assist ẹ láti ṣe. Okay? Yes sir. I'm ah, fine. Ẹ jẹ́ assume pé o wà ní court of law. Kí ló fẹ́ sọ fún adájọ́ pé ó ṣe é tó fi ṣerú nǹkan bẹ́ẹ̀? Yes, sir. Chief. Kò má dárúkọ Èṣù. O fà wọ́n mo sọ Don't mention Èṣù for me. Are you mad? Yes, sir. Talk to me. Kí ló fà tó fi ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn? Ó ti ẹ̀ yí mi náà. Ó yí mi. Mo ti ṣe tọ́kì tó mọ̀ pé ṣé Èṣù ni. Kò yé mi. Ah! Èṣù máa kú wá mi o. Kò mi gẹ̀ẹ́ yẹn wọ mi jọ yẹn ó sá padà èmi àti ẹ̀ wojú ara wa arògbé máa tó jókòó síbi báyìí ó ṣe immediately ó take excuse ó jáde ó lọ pàdé àwọn boys tiẹ̀ come bẹ́ẹ̀ carry out your dirty job. ah no sir. you are a very dangerous man. no sir. you are a very dangerous man. no sir. talk to me. yes sir bí mo ṣe rí ọmọkùnrin yẹn tó jáde lọ́jọ́ yẹn kó má lọ jẹ́ pé àwọn máa lu síta jẹ́ kí n wò pé kí n kí n kílẹ̀ kó lójú ọ̀nà ṣé ìṣúná ní ìṣá. wà á kílẹ̀ àgbègbè wọn ó mì pé tí gẹ̀ẹ́ wà smart enough tàbí ká ní oore wà á kílẹ̀ ọ̀nà. Ah, iṣẹ́ ìṣú ni. Take away. Oh. Now lock Cell seven. Cell seven. gbogbo wa la ń gbà sọnù délẹ̀ o. ọ̀rọ̀ sọ ṣe o ó tọ́pẹ́ náà máa wà pẹ̀lú ẹ̀ ń gbowó gbà so e, ìgbà wo ló wà lọ Um, first flight tomorrow, I think um, 7.30, yeah. Okay. Hmm. Ọlá máa ṣú ẹ. Ah, Rose ò ṣe o, ò ṣe o. Wọ́n nígbà táwọn ọlọ́pàá tó ń rí evidence yẹn báyìí. Hmm. Wọ́n ní ṣe ni ọlọ́pàá tọrọ ṣẹlẹ̀ sí yẹn. Hmm. Wọ́n ní ṣe ló bẹ̀rẹ̀ sí ká bòròbòrò. Oh. Wọ́n láwọn kan ní tó ti ṣe pamọ́ tipẹ́tipẹ́ ṣe ló tú jáde wọ́n mọ gbogbo ìrìn ẹ̀ láti ìgbà tó ti wà ní police college gbẹ̀yàn mm. tó wà dùbí ọ̀sẹ̀ mm-hmm. but ìwọ ló jẹ́ ká rí di ọ̀rọ̀ mm-hmm. àbọ̀dúró so ṣe mm-hmm. torí tí kì í bá ṣọlá àti ẹni bó làwọn ò bá wà ń sìn bá ṣe máa wòsàn káàkiri. bẹ́ẹ̀ fọlá nǹkan tí mo máa ń sọ fún àwọn èèyàn ni pé nine country náà ní record hmm. àmọ́ wọn kò máa wòye báyìí wọn á dúró dìgbà tó wọn máa gbá ẹ lọ́wọ́ mú báyìí wọ́n wá sí gbogbo ẹ̀ fún pé àwọn ẹ̀ṣẹ̀ tó ti ṣe lélẹ̀ hmm. àwọn ọlọ́pàá wá ń ṣiṣẹ́ jẹ́ àgbẹ̀ fún wọn. lórí ilé mo agree pé tí ọlọ́pàá wa bá fẹ́ ṣe ṣe hmm. wọ́n máa ń ṣiṣẹ́. bẹ́ẹ̀ ni wọ́n ṣiṣẹ́ ṣó tiẹ̀ wá rí pàtàkì dúró àwa tá à ń ṣiṣẹ́ ní DSS yìí oh. ojú wa ń rí tó Fọlá I put it to you pé hmm. nǹkan ń bẹ. nǹkan ń bẹ. bẹ́ẹ̀ ni all the same I'm so Rose, glad that I came to Rosa, Rose, Rose. Oh, she already. Rose, Rose. Thanks to you. I believe in you. I believe in you. I believe in you. I believe in you. I believe in you. I believe in you.